sílé iṣẹ́ wa Gbankanbi káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankangbìyàn TV station lónìí àyọkà tó fetí sílẹ̀ fún ìyálẹ́ta mẹ́ta tó máa fa lónìí ìpínlẹ̀ mẹ́wàá gbé Buhari lọ síwájú Supreme Court lẹ́ẹ̀kan sí i láti wọ́gi lé àṣẹ rẹ̀ lórí wọn one thousand àti five hundred naira tó gbé sílẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ mẹ́wàá kan lórílẹ̀‐èdè yìí tún ti gba ilé-ẹjọ́ tó ga jù lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ló pè kí ilé-ẹjọ́ náà pa àṣẹ láti wọ́gilé àṣẹ tí Ààrẹ Muhammadu Buhari pa láti gbẹ́sẹ̀ lé nínú owó bébà olódìndín ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Lọ́jọ́ Ẹtì ni agbẹjọ́rò fún àwọn ìpínlẹ̀ mẹ́wàá náà, A.J. Ọwọ́nikókó Sam, pe ẹjọ́ ọ̀hún ní Ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà Supreme Court pé kí ilé-ẹjọ́ ọ̀hún pàṣẹ pé ọ̀rọ̀ àpilẹ̀kọ tí Ààrẹ Kàánì lọ́jọ́bọ̀ àti àwọn àṣẹ tó pa nínú rẹ̀ kò bá òfin mu. Àwọn olùjẹ́jọ́ ní àwọn amòfin àgbà nípínlẹ̀ Kaduna Kogi, Zamfara, Ondo, Èkìtì, Katsina, Ògùn, Cross River, Sokoto àti ìpínlẹ̀ Èkó. Agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè Nàìjíríà Abubakar Malami Sam àtàwọn ẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa àti Edo ni olùjẹ́jọ́. Wọ́n ní àṣẹ tí ààrẹ pa láti fi kún iye àkókò Iye àkọ́kọ́ tí owó bíbá igba náírà òdìdì yóò sì fi wúlò jẹ́ àṣìlò agbára àti títẹ àṣẹ òfin tí Ilé Ẹjọ́ tó ga jùlọ náà ní pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ẹjọ́ ọ̀hún ṣì wà níwájú Ilé Ẹjọ́ ọ̀hún. Ní ìbẹ̀rẹ̀ ọdún 2023 ní Báńkì Àpapọ̀ Nàìjíríà (CBN) gbé àṣẹ kalẹ̀ pé nígbà tó bá fi di ọjọ́ kẹwàá oṣù kejì, wọn kò ní gba owó bìbà olódindi ẹgbẹ̀rún kan n naira àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta (500) àti igba náírà naira mọ́. Àṣẹ náà wáyé lẹ́yìn tí gbèǹdéke ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tó kọ́kọ́ fi síta parí. Àmọ́ ṣá, lẹ́yìn ariwo awuyewuye àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà nítorí ọ̀wọ́ngógó náírà náà, Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ níbi tó ti sọ pé òun yóò túbọ̀ sún okùn ẹ̀mí owó bùbá igba náírà odidi síwájú fún ọgọ́ta ọjọ́, di ọjọ́ kẹwàá oṣù kẹrin. Àmọ́ ṣá onírúurú àríwísí ló ti jáde sí ìgbésẹ̀ náà láti ọ̀dọ̀ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà títí kan àwọn gómìnà tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú. Àwọn gómìnà ìpínlẹ̀ bíi Nansa El-Rufai Kaduna, Abubakar Sandaru Jigawa, Rotimi Akeredolu Ondo Umar Ganduje Kano olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fẹ́mi gbàjàbíàmílà mínísítà kejì fún ọ̀rọ̀ òṣìṣẹ́ festus kyeman àti ọ̀pọ̀ àwọn ẹ̀kan ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti bọ́ sí gbangba òde láti tako àṣẹ ààrẹ yìí tí wọ́n sì ní ààrẹ kò láṣẹ láti sọ ọ̀rọ̀ náà nítorí nítorí pé ẹjọ́ náà ṣì wà níwájú ilé ẹjọ́ bákan náà ni àwọn aṣíwájú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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o nine zero seven zero nine seven eight three six two olóyèdárì sàká loríròyìn yìí ire o